إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد فيا أيها المسلمون اتقوا الله سبحانه وتعالى حق التقوى إن تقوى الله عز وجل سلاح المؤمنين في الأزمات والأمة المتقية أمة منصورة أمة عزيزة مرهوبة الجانب يهابها الأعداء أيها المسلمون إن الإيمان بالله سبحانه وتعالى طريق للسعادة في الدنيا والآخرة وسبيل إلى الأمن والأمان يقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون ويقول جل من قائل وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون أيها المسلمون لقد كان الناس قبل مبعث محمد صلى الله عليه وعلى آله وسلم في جاهلية وضلال في خوف وذعر واضطراب فجاء الله بهذا الدين وكتب لهذه الأمة وكتب لهذه الأمة الأمن والأمان والنصرة والعزة والسعادة إن هي نصرت دين الله يقول الله سبحانه وتعالى وكان حقا علينا نصر المؤمنين ويقول سبحانه يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم فواجب المسلمين أيها المؤمنون أن يحققوا أساليب النصر وأن يسعوا إلى كل ما من شأنه رفعة مكانتهم في الدنيا والآخرة ولن يكون ذلك إلا بالتمسك بالإسلام بحفظ حدود الله ويشكر نعم الله سبحانه وتعالى وبالوقوف عند حدوده سبحانه وتعالى وبالحذر من الذنوب والمعاصي أمة الإسلام ما أنعم الله على عباده نعمة بعد الإيمان بعد نعمة الإيمان أعز من نعمة الأمن في الأوطان وهل تكون حياة سليمة ويكون فيه استقرارا مع الخوف والذعر والاضطراب إن عمران الحياة إن عمران الحياة لا يكون إلا بالأمن وإن الأمن لا يكون إلا بالإيمان بالله سبحانه وتعالى ونصرة دين الله عز وجل والاستقامة على شرعه وطاعة رسوله صلى الله عليه وعلى آله وسلم وإن الحياة الهانئة الطيبة الآمنة المطمئنة لا تكون إلا تحت ظلال الإيمان والعمل الصالح يقول الله سبحانه وتعالى يقول الله سبحانه وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما بأحسن ما كانوا يعملون وليكن كل مسلم عينا ساهرة أمينة على تحقيق الأمر لنفسه وتحقيق الأمر لمجتمعه وتحقيق الأمن لأمته الإسلامية جميعا الإسلامية جميعا إخوة الإيمان اختلال الأمن والاستقرار في الذنوب والأوزار أيها الإخوة في الله إن كل ما يعثر صفو الأمن في المجتمعات يكون بمخالفة شريعة الله سبحانه وتعالى والوقوع في الذنوب والمعاصي التي هي الضرر العظيم والشر الكبير والخطر المستقيم يقول الله سبحانه وتعالى وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير ويقول سبحانه إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم ويقول جل من قائل ذلك بأن الله لم يكن مغير نعمة أنعمها على قوم حتى يغيروا بما بأنفسهم ويقول جل من قائل أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم والمعاصي والمحرمات والذنوب والمنكرات ما كانت في ديار إلا أهلكتها ولا في مجتمعات إلا دمرتها وعليكم يا عباد الله باللجوء إلى ربكم وطاعته سبحانه وتعالى والبعد عن الذنوب والمعاصي والبعد عن الإشراك بالله والبعد عن كل ما يخالف عقيدة التوحيد والبعد عن ترك الصلاة والبعد عن كل ما حرم الله سبحانه وتعالى من الربا والزنا والسرقة والخمر وما إلى ذلك من قروب المحرمات والمنكرات التي حرمها ديننا الإسلام ديننا الإسلامي الحنيف إذا كنت في نعمة فرعها فإن المعاصي تزيل النعم وداوم عليها بشكر الإله فإن الإله سريع النقم فإن نعم الله يا عباد الله على خلقه كثيرة لا تحصى يقول الله سبحانه وتعالى وإن تعدوا نعمة الله لا تحصوها ولكن يا عباد الله ولكن بقاء هذه النعم وقرارها إنما يكون بشكرها وشكرها لا يكون باللسان وحده وإنما بالعمل بشريعة الله والتمسك بدين الله جل وعلا والالتزام بحدوده والبعد عن المحرمات كلها ويقول الله سبحانه وتعالى وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba yìí náà ni ọba tí ọpẹ́ tọ́ sí ní gbogbo ìgbà ní gbogbo àsìkò kò sẹ́ni tí àbáyìn tá a bá máa fọpẹ́ fún lórí ìdẹ̀ra rẹ̀ tí kì í bá ti Ọlọ́run ọba náà Ọlọ́run ọba yìí òun ló mú wa gán ní gbogbo tí ń jẹ́ orí ó sì ní kí dáadáa kọ́ máa sójú wa gbogbo àwọn àtàmá ìran kan wa sọ́dọ̀ ọlọ́run ọba ìlékè ọlá ike kọ́lọ́run ọba ìlékè ọlá kó sí ìrọ̀rùn fún wa kó jẹ́ ká ṣe ọdún ìgúnra ti fourteen forty nírọ̀rùn ọlọ́run gbà bẹ́ẹ̀ kó wa kì í sọgbọ́n wa kì í sèmá wa agbára wa kọ́ tòye wa kọ́ tòye ti tèmi mọ́ ọlọ́run ọba sìn ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún ọba wa ni ó ti fi mú àwọn kúrò lórílẹ̀ ayé àjẹpá wa tọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ fún àmọ́ kó orí ńlá ìkẹ́ni ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti ṣe fún wa torí àwọn ìrun wa tá a ti kí àwọn dáadáa wa tá a ti ṣe àwọn ọ̀rọ̀ tó dáa tó wúlò tó jẹnu wa jáde àwọn ìṣe rere tó tún tọrọ wa jáde bákan náà ìmọ̀ ṣàtúnṣe láàrin àwọn ènìyàn ìgbà àwẹ̀ ìṣe sàárà tá a tún ti ṣe lẹ́yìn àwọn tó ti lọ yìí ó tún lékun sí olóore tiwa ni tó fi jẹ́ pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣe ló sori tó pọ̀ fún wa adúpẹ́ fọlọ́wọn ọba lórí ìdẹ̀rù orin náà ìkẹ́ ọlọ́run ìkẹ́ rẹ̀ kó máa bá òṣìṣẹ́ ọlọ́run ẹni tọ́lọ́wọn ọba náà ti gbogbo àgbáńlá ayé ànẹ́bí ìkẹ́ni ànẹ́bí ìkẹ́ni ó kápòyàwọ́ ó di tẹ́pẹ́ fún wa gbogbo tọ́lọ́wọn ọba ìlẹ́jọ́ láti rán ó sì fi àlàyé rẹ̀ kò sí kàkà tó pamọ́ nínú rẹ̀ ọlọ́pàá wa kí ànẹ́bí dáadáa bá wa kí àwọn aráalé rẹ̀ bá wa kí àwọn nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ kó ti ní àtẹnì kọ̀ọ̀kan wa ní ìkan nínú àwọn olórí ilé tó tẹ̀lé lánàá níbi dáadáa ọlọ́run kò sí wálé ní ọ̀yọ́ lọ́sí pẹ̀lú wọn. ìgbà tá a jẹ́ òfin ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba tó dọ́wọ́ wa o gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fún wa ní gbogbo ìgbà ìjà máa fáyọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ní kọ̀rọ̀ àti ní gbangba dáadájú ìbẹ̀rù ọlọ́run ọba òun gangan ní nǹkan àjà olùgbàgbọ́ òdodo tí olùgbàgbọ́ òdodo ń lò láti fi ṣẹ́gun gbogbo àwọn ìṣòro tó bá ní pàápàá jùlọ nígbà tí àwọn ìṣòro bá ṣẹlẹ̀ bí rògbòdìyàn wàhálà ìfàyín kékeré tó bá ṣẹlẹ̀ nínú àwùjọ bẹ́ẹ̀ sì ni àlìkúmọ̀ ìjọ tí ń páyọ̀ ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ dáadáa ìjọ kan ni tọ́lọ́hún ó ti àtìlẹ́yìn fún ọlọ́wọ́n ràn wọ́n lọ́wọ́ lórí àwọn ọ̀tá wọn wọn ó sì jẹun tó ṣe fáwọn ọ̀tá tí wọ́n bá ti rí wọn báyìí ìtìlẹ̀ rú máa ba àwọn ọ̀tá yìí káì àwọn wọ̀nyẹn nìyẹn o ẹ̀rú máa ba àwọn tí wọ́n bá ti rí àwọn tó ṣe kí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n ọba torí kò sẹ́ni jẹ́ ọmọ àbẹ̀rù ọlọ́wọ́n àti kọjá gbogbo tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá dání ọmọ àbẹ̀rù tiẹ̀ náà gbogbo àtàjẹ́rù sin ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá àwọn tá a jọmọ ìyá nínú ìgbàgbọ́ ìní ọba tí ọlá ga jùlọ nìkan ṣoṣo ká ní ìgbàgbọ́ sí ọlọ́run ìní ìgbàgbọ́ yìí òun nìkan fúnra ara ó ní ọ̀nà kan téèyàn ti lè soríire láyé bákan náà téèyàn fi soríire ní kò sí ọ̀nà téèyàn fi roríire àfi pẹ̀lú gbogbo ẹni tó bá ọba oríire máa ń tiwọn o láyé ní báyìí wàá lérò ó ti wá túmọ̀ pé gbà tó o bá kó náírà jọ tó o bá kó dọ́là sí jọ tó o kó ẹgbẹ̀ẹ̀gbẹ̀ lé tó ní ọgọgọ́rùn-ún mọ́tò tó wá ní oríṣiríṣi àwọn nǹkan láwọn iléeṣẹ́ ńláńlá bóyá ni wọ́n pè lóríire ní òtúmọ̀ oríire ara nínú oríire ayé lásán tó ti gbé ìyípadà lè bá ní. òsì mi àti ní lówó tó tọ́lọ̀ bá fẹ́ sáyẹn ló ti padà yóò tẹ̀ tó ti gbé yóò pìtà fóun lówó rí yóò máa fi rí sínú orúkọ rẹ̀ pé wọ́n ta mọ́ra mọ́tò rí èmi náà ní nǹkan báyìí rí tọ́ba wọ ọlọ́wọ́n bá borí bẹ́ẹ̀ wọ́lọ́ọ̀hì ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá lè ti láàrin ìṣẹ́jú kan sí kejì kò ní ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá lára láti fi kò sí bẹ́ẹ̀ àti ọlọ́wọ́n bá gbogbo ẹni tó ní ọ̀rọ̀ tí ń lo ọ̀rọ̀ náà torí ẹ̀sìn ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá ọlọ́dàkùn má ti fi àlékún fún wọn gbogbo ẹni tó fẹ́ ṣe tí ìmọ̀tá àfihàn tá a fi náà sójú wọn lọ́wọ́ ọba ìwọ ọlọ́dàkùn jogún fún ìyàtẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa ẹ jẹ́ àlọ́ ọmọ yìí pé ọ̀nà téèyàn gbà ya fi sórí ya ayẹ́tẹ̀lẹ̀ kìyàmà ìnígbàgbọ́ sọ́lọ́ mi. bákan náà kò sì sí ọ̀nà míì téèyàn tọ̀ sí ìfọ̀kànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ fi ṣẹlẹ̀ síyàn tó ju ìnígbàgbọ́ sí ọlọ́run ọba ìrètí ọlá lọ. ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ́sọ̀ fún anẹ́gbẹ́ Muhammad sallallahu alaihi wasallam wọn pa ẹ̀ṣẹ̀ mọ́ ìgbàgbọ́ tiwọn wọn ò fi ẹbọ fún ìgbàgbọ́ wọn ọlọ́run bá nírú wọn bẹ́ẹ̀ àwọn gangan lẹ́ni ìfàyàbalẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ni wọ́n wọn sì máa jẹ́ ni tọ́mọ̀nà dáadáa àjẹ́ pé ìwọ náà tọ́ ọ bá ń fẹ́ kọ́ ọ jẹ́ ní tó ṣe pé ìfàyàbalẹ̀ tó kún léke yọ́wà nínú gbèsè ayé rẹ̀ ìgbàgbọ́ sí ọlọ́run ọba tó ò ní lú ọ̀dọ̀wọ́ rẹ̀ gbogbo ọtí wọn ní okírun wọn ní ó ṣe dáadáa ó ní àwọn ẹ̀dá níṣẹ́ làwa náà jẹ́ni tó ti bá máa kírun kò lè ní ìfọ̀kànbalẹ̀ àbí tó ọba tó ń ṣe kò rọrùn kó ṣẹlẹ̀ sí ọ lójijì torí kéè fò máa yàn nígbà tó fẹ́ lówó ǹtọ́ rọrùn kó jókòó sínú ilé kó ní ẹ̀sán máa bá abẹ lọ́hùn káwa náà sá lówó ẹ̀sán kan máa bẹ lọ́hùn ọ̀wá títẹ́ kò sì bọ́ síta wọ́n ní sẹ́yìn tọrọ di ọ̀rọ̀ kásí lọ́hùn ọwọ́ àtẹ̀tẹ̀ ń sọ ife ẹ̀dá fún ẹ máa bá wa bẹ lọ́hùn fọkànbalẹ̀ ní nígbà tí ìfọkànbalẹ̀ bá dé a máa sìn lọ́hùn ìsìn lọ́hùn ní bí ìfọkànbalẹ̀ tí ọba yé ọ tọ ọba ń fẹ́ ìfọkànbalẹ̀ ìwọ náà kọ́kọ́ mójútó òfin ọlọ́run ọmọ sìn ọlọ́run ọmọ pa òfin ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ má ìfàyàbalẹ̀ téèyàn bá ń wa ìgbàgbọ́ sí ọ̀dọ̀ ọlọ́run ọba lè yan ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ tó sọ fún anabi sallallahu alayhi wa alayhi wa sallam nínú suratul nur àyà fifty five ọlọ́run ni wọn ọlọ́run bá ilé fiọlá òun ti àdéhùn fáwọn tó ti kí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo nínú yín kí ẹsẹ̀ gbogbo yín o olùgbàgbọ́ òdodo nínú yín ọlọ́run lòun ti àdéhùn kalẹ̀ fún wọn àwọn olùgbàgbọ́ òdodo ìké tó ti olùgbàgbọ́ òun ọba wọn láàyè lórí ilẹ̀ òun ó fi wọn rólé lórí ilẹ̀ gẹ́gẹ́ bó wọn bá ti ṣe fún àwọn tó ṣe kó ti síwájú nínú ìgbàgbọ́ àwọn tọ́lọ́run bá gbà láàyè nínú ìgbàgbọ́ lọ́jọ́ kìíní àná pẹ̀lú ìgbàgbọ́ àti ìṣerere olọ́lọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlọ́fi gbà wọn láàyè bẹ́ẹ̀ ìgbà yóò tún wá bá ẹ̀sìn yín irungba yín yóò máa jọlọ jọlọ jọlọ jọlọ kò ní sẹ́ni kankan tí ó sọ pé ẹ fà dípò pé nìkan sọ pé kẹ́ẹ̀gì subhanallah bẹ́ẹ̀ ni ìṣe ni àwọn ṣòkòtò yín yóò máa wà ní òkè kókósẹ̀ lọ sí ìdajì ojúgun tí ò ní sẹ́ni kankan tí ó sọ pé túláàsì kò ní láti wọ nílẹ̀ bákan náà àwọn obìnrin yín wọ́n máa múra wọ́n máa wọ aṣọ gbàgẹ̀rẹ̀ tó fi ẹ̀sìn ọlọ́run bá ní kí wọ́n wọ̀ èyí tó tún bójú nù wọn yóò tún bójú ọlọ́run wọn gbà yín láàyè ẹ̀sìn yín dáadáa ẹ̀sìn wo ni ẹ̀sìn tó ṣe kó wọn ọlọ́wọ́n bá yọ́nú sí fún yín adúpẹ́ fọlọ́wọ́n fọlọ́wọ́n bá ilé tí ọlá ó ti ẹ̀sìn wa lẹ́sìn tó wù yọ́nú sí. alukurani ní sọlẹ̀ yìí ó ní islam òun lẹ̀sìn tó wù yọ́nú sí fún wa gbogbo wàhálà tí wọn náà wá ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò àsìkò ló ń gbó tí wọn náà ń ṣe fún nǹkan ní ìsọyàtọ̀ sí islam ọba mu jáde nù wí ọwọ́ rẹ̀ bí fún wọn tiẹ̀ sọ sí orúkọ tiẹ̀ júù lẹ́yìn ọmọ jẹ́ ẹ̀sìn yóò sì máa jẹ́ judaism bẹ́ẹ̀ kan náà ẹ̀sìn tí yín yóò máa jẹ́ kírísítẹ́nìtì bákan náà nígbà tẹ́yìn yóò sì máa jẹ́ kírísítẹ́nì bákan náà ìwé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ níṣẹ́ ni wọ́n pè pé ìwé mímọ́ lórúkọ rẹ̀ báíbù lórúkọ rẹ̀ rárá o ẹ ní rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba ṣe alukur'ani dáadáa fún wa ó sì ṣe ìsìláàmù yìí ó ṣe ní ẹ̀sìn tó mọ́yán lórí ẹ̀sìn tó dánu tó dáadáa lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣe ìsìláàmù fún wa gbogbo àtàjẹ́ mùsùlùmí kò sí nǹkan tí wọ́n máa wa káàkiri kúrò nínú ẹ̀sìn yìí ẹ̀sìn ìfọkànbalẹ̀ ni ẹ̀sìn táwọn ànábì ọlọ́run ṣe síwájú kó tó dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni ọlọ́run lẹ́sìn tó wùyọ́ yín wọ́n fa nínú rẹ̀. bákan náà gbogbo ìpayà ìpayín keke wàhálà ìdààmú ìfòòró tó ń ba yín tẹ́lẹ̀ ọlọ́run ló ń wo ẹ máa ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ní pẹ̀lú májẹ̀mú ni o májẹ̀mú tí ó ti ṣẹlẹ̀ fún yín ni pé ẹ máa ti èmi ọlọ́run ẹ ní sìnfẹ́nu yín ẹ ní tí gan bá tún pè ní sin kankan nínú gbogbo ẹ̀dá ọba ìrèké òun ọlọ́run nìkan òun tí wọ́n wá sọ pé ìwọ gangan òun náà ni olùgbàgbọ́ táà ni wọ́n ọmọ Mariam ni wọ́n bóyá ni wọ́n sìn bóyá màláìkà bóyá ni wọ́n sìn bóyá lìjànú bóyá ni wọ́n sìn bóyá kíkan bóyá odò kan bóyá òkè kan bóyá àpáta kan lẹ́lòmíì náà sìn ẹlòmíì sìn ọkọ rẹ̀ ẹlòmíì sìn ìyàwó rẹ̀ bàbá lẹ́lòmíì sìn aláṣẹ lẹ́lòmíì sìn bóyá ọ̀gá rẹ̀ níbi iṣẹ́ subhanallah ìjẹ́kù kálukú akálẹ̀ yẹra wa wò àdéhùn ọlọ́run ni pé pẹ̀lú mọ́ṣẹ́mù ni pé ẹ máa sìn mí bákan náà tẹ́ẹ̀ ní mórogún kankan pẹ̀lú òun ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́ni ẹni yóò tọ́ bá ta ìmúre lẹ́yìn eléyìí tó tún wá lọ sí nǹkan ní ìtọ́yàtọ̀ tó wọn ọlọ́run irú wọn bẹ́ẹ̀ ọlọ́ni kò kí ẹ̀dá ni wọn ẹ̀dá tó ti jáde kó lábẹ́ ẹ̀sẹ̀ lè tọ́ lọ́wọ́ bá ni wọn sọ́rọ́tò lọ́ọ̀ fáyà fifty five ó bá dájọ́ mùsùlùmí. dájúdájú síwájú kọ́lọ́wọ́ tó gbé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam dìde ní òjijì ànẹ́bí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá síwájú kó tó gbé òjijì rẹ̀ dìde níṣẹ́ lọ́jọ́ wọ́n wà nínú ojú dúdú wọ́n ti wà nínú àánú tó wọ́n ń mú rárá nínú rẹ̀ bákan náà wọ́n wà nínú ìpayà nínú ìbẹ̀rù nínú inú fàyàfọ́ nínú ìpayí kéke nínú ìbalẹ̀ ọkàn òun náà ni wọ́n wà síwájú ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́wọ́ ju ẹ̀sìn ìsìláàmù yìí wá ọlọ́run wá kọkalẹ̀ fún àlìkúnmọ̀ ìsìláàmù yìí ìfàyàbalẹ̀ àti ìfọkànbalẹ̀ ọlọ́run kọkalẹ̀ fún wọn bákan náà ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tún kọ àtìlẹ́yìn aránsẹ́ àti ìyè àti oríire ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá kọkalẹ̀ fún wọn nígbà tí àlùkò mọ̀ yìí náà tóun náà bá ti ń ti ẹ̀sìn ọlọ́run lẹ́yìn tí bá ti ń ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ tó bá ti dúró ti ẹ̀sìn ọlọ́run ọ̀rọ̀ pẹ̀lú májẹ̀mú ni torí pé ọlọ́run ọba ìlẹ́sìn ọlá àdéhùn rẹ̀ ní pé ọlọ́run ni wa kana haqqan alayna nasrul mu'minin ó ti di ẹ̀tọ́ lórí wa ká ti fún gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo subhanallah àtìlẹ́yìn ọlọ́run àrántí ọlọ́run yóò máa bá gbogbo ẹni tó jẹ́ olùgbàgbọ òdodo àdéhùn ọlọ́run ọba lélẹ́yìí wáyà lọ́ọ̀ àdéhùn ọlọ́run láyé ọba àdéhùn kálukú sí rárá wa ẹja wòye bóyá náà yorùbá náà ti sọ pé mo sóore kò gbé mi wọ́n ní oní ọwọ́ kankan nù ni oore tó o ṣe yẹn o ti a bá yẹ kó oore ó ṣe kí ni o ó gbé ni torí pé oore gbé bó o ti ẹ̀ràn kẹ̀ẹ̀dá ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ẹ̀dá tẹ́lẹ̀ tí o ti yẹ kó ọ̀ràn kẹ̀ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ẹ̀dá ọba adẹ́gbà ti sanni lẹ́san oore pẹ̀lú oore tó dáa ju bá a ti dé lọ yóò ti san lẹ́san rẹ̀ ṣùgbọ́n níjọ́ tó o bá ti sóore tó o yọ ọba ti gbé ọ yà á fura sí àníyàn tó fi sóore yẹn tàbí ọ̀nà tí wọn náà gbà tó ṣe kí ni o tó fi sóore ọlọ́run ní ó ti di ẹ̀tọ́ fún wa ká ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo sọ́rọ́tò Rome ayé ẹlẹ́ẹ̀kẹtàdínní àádọ́ta forty seven ọlọ́run ti kódà ọlọ́run tó sọnù fúlọ́tù Muhammad ayẹlẹ keje ọlọ́run tẹ bá ran ọlọ́run ọba ṣe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run tẹ bá ran ọlọ́run ọba ṣe ọlọ́run ọba ọ̀ràn yín ṣe yóò sì fi ẹsẹ̀ yín múlẹ̀ níwájú àwọn ọ̀tá ẹsẹ̀ yóò dúró títí ẹsẹ̀ àwọn ọ̀tá Muhammad ayẹlẹ lọ síbi gbogbo nǹkan tó ṣe pé pẹ̀lú ìṣesí rẹ̀ láàfin rí àpọ́nlé ipò tó dára tọ́lọ́ ń gbé wa sí láyé àti lálùkẹ́yàmà káàsì lọ mọ̀ pé láíláí ìrí àpọ́nlé ògo ẹ̀yẹ ibi tọ́lọ́ ọba ìlékè ọlágbé olùgbàgbọ́ òdodo tí ò lè tí ì ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú dídi islam mú lódìdí torí pé ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó ní yá ayyuhal ladhina amanu ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo òdòkólù fi sílmì káfà ọlọ́run ní sapá ti fẹ́ tẹ̀tẹ̀ sára gbogbo orí gbogbo ara yín ni ẹ kó sínú islam gbogbo ń tẹ́sí islam mú wá ni ẹ máa ṣe ẹ má ṣe kan dá kan sí ẹ sì má tẹ̀lé pàṣẹ ṣàìtọ́n dáadáa ṣe ṣàìtọ́n ọ̀tá tó fojú hàn òun náà lọ́jọ́ sí yín tọ́ gbogbo àwọn ìtọ́nàṣẹ́ ló fi inú islam á dì mú á sì máa sọ gbogbo àlá ọlọ́run àwọn àmọ́ dúpẹ́ àwọn ìdẹ̀rọ orí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá bákan náà á sì dúró níbi àlá ọlọ́run tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti fà kalẹ̀ àwọn asọ́ra kúrò níbi gbogbo tí ń jẹ máa ẹsẹ̀ àti gbogbo àwọn tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́wọ́ fẹ́fẹ́ dà sí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí. ẹ jẹ́ ká lọ mọ̀ yí pé ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ kò sí ìdẹ́ra kan fún àwọn ẹrú rẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti ṣe ìdẹ́ra ìsìláàmù fún wa tọ́wá tó ìdẹ̀ra tí èèyàn ní ìfàyàbalẹ̀ lẹ́yìn ìgbàgbọ́ tọ́lọ́n ó ní oore kí ìfàyàbalẹ̀ ọmọ bẹ fún yẹn bẹ́yẹn bá ní ọ̀pọ̀lọpọ̀ owó tó ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ̀mọ́ àti ìfọ̀kànbalẹ̀ ọba sí fún kò ní owó rárá kò ní dúkìá kankan torí pé bí bá ń jẹun báyìí oúnjẹ ò ní sara lórí fún gbogbo ibi tó bá wà yóò máa wò kakokako bí ṣe wọ̀ tún yóò máa wò sí bí ṣe wọ wájú yóò máa wẹ̀ kódà tó bá lóun ó sì lọ ìjọsìn fọlọ́hún ò lè rọrùn fún torí pé lu wọn tó bá kábàrà Allahu akbar báyìí yóò máa wò ní pé tí o ṣe pé wọ́n ń bọ̀ tí o ṣe pé wọ́n bọ̀ tí o ṣe pé wọ́n bọ̀ tẹ́lọ̀bí ìbárùkù báyìí láti ni. oní oṣù máa wẹ̀ ìgbé àbí wọ́n ti dé lẹ́yìn nígbà tí o sì fàyà balẹ̀ fún kò sí orí tọ́lọ̀ ṣe fún yẹn lẹ́yìn ìgbàgbọ́ tó fún wa tó bíyì tó pàtàkì tó kí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ olókun ni ní ìfàyàbalẹ̀ ìfàyàbalẹ̀ nínú ẹ̀mí ara ẹni ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ nínú ìlú bákan náà ìjẹ́ ọwọ́ arọrùn kí àlùkò mà kí ìjọkan ní ìsẹ̀mí tọ́da yóò sì wá máa sẹ̀mí ní ìsẹ̀mí àlàáfíà tó sì rọrùn kọ́ máa sẹ̀mí ní ìsẹ̀mí tí yóò fẹsẹ̀ múlẹ̀ dáadáa nígbà tá a bá sọ pé ìbẹ̀rù àti ìpayà àti ìpayà kéke bá ń ṣẹlẹ̀ nínú àwùjọ kò rọrùn kò rọrùn rárá. lílo ìgbésí ayé kò ní wáyé àti pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ẹ̀wẹ̀ òun náà sì ní wáyé àyàfi pẹ̀lú ìnígbàgbọ́ sí ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ àti ìṣe àtìlẹ́yìn aránsẹ́ fún ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àti ìdúró sísìn ìdúró déédéé ìdúró dọ́gba nídìí ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá àti mímọ̀ tẹ̀lé ìlànà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a sọ yìí òní ọmọ jẹ́ sábà bí bí ìfàyàbalẹ̀ òfin máa dé téèyàn bá tẹ̀lé ta nẹ́bí sallallahu alayhi wa sallam tó dúró déédéé nínú ẹ̀sìn tó rìn ẹ̀sìn ọlọ́run ọba ṣe tó wá nígbàgbọ́ sí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ilé ọwọ́ ajẹ́ kí sábà bí bákan náà dájájú ìsẹ̀mí oríire tó dára tó jẹ́ ti ìfọ̀kànbalẹ̀ ti fàyàbalẹ̀ kò ní máa wáyé àfi lábẹ́ òdì nígbàgbọ́ sí ọlọ́run àti ìṣiṣẹ́ rere ọlọ́run sọ fún alẹ́ sọ́lá ní sọ́lá tó náà ayé ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́rùn-ún ninety seven ọlọ́run ẹni yóò tọ́ bá ti sẹ́ẹ̀rì lọ́kùnrin tàbí lóbìnrin irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní ó sì ti jẹ́ olùgbàgbọ́ òdodo nìyẹn o ó ti tẹ́ olóore lọ́kùnrin lóbìnrin tó olùgbàgbọ́ òdodo irú wọn bẹ́ẹ̀ ọlọ́run láàfún wọn ní ìsẹ̀mí tó dáa lò bákan náà á sì san wọ́n lẹ́sàn àwọn ẹ̀san abẹ́ wọn ju bí wọ́n ti ṣe ní dáadáa lọ bí wọ́n ti ṣe yẹn á tún san ẹ̀san yẹn tí ó tún dájú bí wọ́n ti ṣe lọ. kí gbogbo mùsùlùmí fúnra rẹ̀ kọ́ọ̀n náà jẹ́ ojú ọ̀tẹlẹ̀múyẹ́ fúnra rẹ̀ ojú ọ̀tẹlẹ̀múyẹ́ tí ó máa ṣiṣẹ́ lórí ara rẹ̀ wípé ǹjẹ́ òfin ọlọ́run ọba mọ̀ ń pamọ́ bí yóò máa ṣiṣẹ́ lórí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ tí wọ́n gba òfin ọlọ́run ọba mọ́nú ilé mi bí yóò máa ṣiṣẹ́ nínú àwùjọ rẹ̀ ǹjẹ́ wọ́n ń pa òfin ọlọ́run bá mọ́ nínú àdúgbò tí mo wà yóò máa ṣiṣẹ́ nínú ìlú rẹ̀ ǹjẹ́ wọ́n ń pa òfin ọlọ́run bá mọ́ nínú ìlú àti inú àwùjọ tó ti pé wọ́n lò kó ní kálukú wa ká jẹ́ ojú ọ̀tẹlẹ̀múyẹ́ nì tá a máa ṣe àìsùn lórí kíni lórí báwo ni ìfàyàbalẹ̀ báwo ló ti fẹ́ máa ṣẹlẹ̀ nínú àwùjọ lórí ẹ̀mí wa lórí àwùjọ wa bákan náà bí ó tún ti máa ṣẹlẹ̀ sínú àlùmọ́ ẹ̀sìn wa gangan fúnra rẹ̀ torí pé tá a bá wò lọ́tún lọ́sì gbogbo ata jẹ́rùsìn ọlọ́run nínú àwùjọ tá a wà oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ káwọn kan kan wọ àyè kan lọ kó sì wọnú ilé lọ kó sì pa bàbá àti ìyá àtọmọ àti gbogbo wọn ó tún gbọ́bẹ̀ lé wọn lọ́rùn ni subhanallah ibi ni wọ́n ti wọnú agbègbè míì gbogbo àwọn obìnrin kàn gbé ẹlòmíì náà ni àgbépa ni wọ́n lọ gbépa ẹlòmíì tí wọ́n bá gbé òun wọ́n gbélé tó ti fún ọbẹ̀ ti gbowó lọ́wọ́ àwọn tó ti fún ọjọ́ mọ̀lẹ́bí rẹ̀ ni bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi oríṣiríṣi èdè ṣẹlẹ̀ nínú àwùjọ ní nǹkan tí ò fi ni lọ́kàn balẹ̀ kí n jẹ́ kọ́ kálukú ọmọ wòye wọ̀ wípé níbo ló tún kàn báyìí níbo ló tún kàn báyìí lọ́pọ̀lọpọ̀ ìbẹ̀rù wa gbanú ọkàn oníkálukú kí wàá ní jogún kọ̀kànbalẹ̀ fún yàn àní kéèyàn jẹ́ni tí ó nígbàgbọ́ sí ọlọ́run tí ó sì máa ṣiṣẹ́ rere tí ó sì dúró ti tí ó wà máa tẹ̀lé ìlànà nẹ́bí sọ̀rọ̀ àṣẹ́là yóò ti fún ọba ìlú ìjọba tẹ̀lé wọ̀ gbogbo àtàjẹ́rù sí ọlọ́run ìdá ìmá sí ọlọ́run ìmá hu ọ̀daràn àti ìmá sí tọ́lọ̀ ọba ìlú ìjọba olóòfẹ́ sábàbí lọ́jẹ́ tí rògbòdìyàn máa nínú rọgbọ tí èéfi fàyàbalẹ̀ tí wàhálà rúkèrúdò tí ó fi máa nínú àwùjọ ẹsẹ̀ nífà o tẹ́ẹ̀fì máa rí pé ogun bọ́ bọ́ọ̀ bá ogun lẹ́sẹ̀ yóò máa ṣẹlẹ̀ nínú àwùjọ nígbà tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ òun náà lélẹ́yìí máa ń ṣẹlẹ̀ gbogbo ata jẹ́ mùsùlùmí dájúdájú èdè ń ta ìdọ̀tí sínú mímọ́ ìfàyàbalẹ̀ wa nínú àwùjọ kò sí nǹkan kan tó fa ojú ìyapa òfin ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jù lọ́lọ́ nínú kéèyàn máa sẹ́lọ̀ kọ́ máa hu ọ̀daràn ètò tẹ́ pé ìsẹ́lọ̀ ìmáhùwà tí ọ̀dà yìí ìṣe lọ jẹ́ ìnira tó tóbi ó ti jẹ́ aburú ńlá bákan náà yìí tó léwu tó ewu rẹ̀ tó lágbára òun náà lọ́jẹ́ nínú àwùjọ kéèyàn máa tẹ́ lọ́n torí pé ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó ní kò sí àlùbákàtí ọkàn yìí kò sí mùsíbà kàtí ọ̀sẹ̀lẹ̀ sí yín kò sí fìtínà kàtí ọ̀sẹ̀lẹ̀ sí yín àti wípé nínú tẹ́ ẹ̀ fọwọ́ ara yín fà ní o àtọ́ fà ní gbogbo aburú tí ń láwùjọ àtọ́ fà gbogbo wa ní o ṣùgbọ́n lọ́ọ̀ ní tí kì í bẹ́ẹ̀ ṣe bá àánú òun ọlọ́run ní tóun fi ń ṣe àbójúkú ọ̀pọ̀lọpọ̀ fún yín bóyá lẹ̀ bá tó máa wà lórí ayé ṣùgbọ́n lọ́run ṣe àbójúkú ọ̀pọ̀lọpọ̀ fún wa ni ah, ọlọ́run àmọ̀dúpẹ́ o torí pé tọ́ba fi iṣẹ́ wa tọ́ba fi ti wa tọ́ba fi ìwà wa tó ló fi fi wa kí ni ọ̀wà kú lórílẹ̀ ayé fún wa báyìí kò sí nǹkan kan tí ó kò nù dáàbà lórílẹ̀ mọ́ ṣùgbọ́n àánú ọlọ́run ni ìjẹ́ ọlọ́run ni lọ́lọ́ fi ṣe àbójúkú fún wa lọ́pọ̀lọpọ̀ bákan náà ẹ̀yẹ́ wà ní sọ́lọ́tù ṣòro ayé ọgbọ̀n ọlọ́ntì ọlá rẹ̀ ga jùlọ ó tún sọ nínú alukur'an karim ní sọ́lọ́tù raj ayé ẹlẹ́kọ̀ọ́kàlá ọlọ́ntì adájú òun ọlọ́ọba òun ò ní yí nǹkan padà fún àwọn àlìkú màkà àwọn kan títí táwọn náà fi yí sí bẹ́nu ẹ̀ ní wọn padà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ní sábàbí fún alákọ̀ọ́kọ́ kí ìyípadà ó lè bá wa lórí ìpayín keke lórí ìdààmú tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ àti káwa náà yí ìpinnu tí bẹ nínú ọkàn wa ká yí padà ìpinnu ala aláti yí padà ni tá a ti yí padà insha allah ta'ala ti làwa náà rí i pé ìpayà tí ń bẹ fún wa ọlọ́run ọba ọlọ́run yí padà bákan náà ọlọ́run tí ọlá rẹ̀ ó tún sọ ọlọ́run tún sọ kìí ṣẹni tí máa ń yí ìdẹ̀ra kan tó bá ṣe fún àwọn èèyàn kan kò ní yí padà títí táwọn náà fi yí tí wọ́n ṣe ní dáadáa tí wọ́n fi yí padà tí wọ́n bá ti yí dáadáa padà sí ọ̀dà ọlọ́run ló yí kẹ wọn yóò yí padà sí ìyà fún wọn. nínú sórọ́tò alẹ́ ìmọ̀ràn àyà one fifty one sixty five ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ní. nígbà tí mùsùlùmí kan bá ṣẹlẹ̀ sí yín àdìpẹ̀lẹ́ ti ṣe kó tó ṣẹlẹ̀ sí nígbà tí ǹjẹ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣòro kan bá ṣẹlẹ̀ sí ẹ̀yin náà kọ́ni àsọ́tún mìsìlẹ́hà ṣẹlẹ̀ yìí náà máa fẹ́ ìdáméjì ìdáméjì irú rẹ̀ lẹ́yìn náà ṣe kí ni o lẹ́yìn náà ti kọlù tẹ́ ti ṣe tẹ́ bá wá ṣerú ẹ̀ èyí náà sọ pé kúlìtùm anna hàdà ẹ máa pé kí ló fẹ́ léyìí wá o ìmọ̀lá ti rí léyìí ah, àdúgbò yìí pọ̀ o ọlọ́run wa bí kẹ́límọ̀ márùn-ún dá wa lóhùn pé kúl gbólóhùn márùn péré lọ́rùn ti dá lóhùn. ẹ bá ń sọ pé anna hada níbo la ti pè léyìí ọlọ́ọ̀ni sọ pé òun ìtọ́sẹ̀lẹ̀ sí yẹn wá láti ọ̀dọ̀ ara yín ìfi ọwọ́ ara yín lọ́fà o ẹ dákun wa o ọba tó dá wa ò ní parọ́ ọba tó ti dá wa mọ̀ ala ọlọ́run máa ń tọ́ da aláàánú ọba tí gbogbo tá a òun náà lọ́lọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo àtàjẹ́rù sin ọlọ́run dájájú máa tẹ lọ́run ìmọ̀ ṣe nǹkan ìwọ̀ ìmọ̀ ṣe gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ilé tí ọlọ́ọ̀fẹ́ tọ́lọ́n ṣe léwọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní wọnú àwùjọ kan àdìpọ̀ pamọ́run bẹ́ẹ̀ sì ni kò ní ṣẹlẹ̀ ní ìletò kan ìlú kan àdìpọ̀ sọ di ahoro gbogbo àtàjẹ́rù sin ọlọ́run ọmọ apanẹ̀dẹ̀ fún wa báyìí kásẹ́rì padà sọ́dọ̀ ọlọ́run ká lọ farati ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ká sì máa tẹ̀lé ọlọ́run bá dáadáa ká sí àwọn ẹ̀ṣẹ̀ ká sí ìmọ̀mọ́rogún pẹ̀lú ọlọ́run tí ń nínú àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ẹbọ ìṣẹlọ́pọ̀ nínú ìwà nínú ìṣe nínú ọ̀rọ̀ ẹ̀já jìnà sí bákan náà ká jìnà sí gbogbo tó yapa sí àdìsọ́kàn rere sọ́lọ̀ àdìsọ́kàn tó dáa fẹ́ẹ́ ká ní gbogbo yapa sí ẹ̀dàkùn sí lọ́pọ̀lọpọ̀ nínú àwùjọ tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa pé ọlọ́run ló yẹ ká sìn ẹ̀wọ̀n tẹ́lómi ọmọ sọ ẹ̀wọ̀n tẹ́lómi sìn ẹ̀wọ̀ ẹlòmí orúkọ tí èsè tọ́lọ́run ga sí ní fi ọlọ́run gbogbo ìròyìn tí èsè tọ́lọ́run ẹ̀wọ̀ lóríṣiríṣi àwọn tí èsè tọ́lọ́run ẹ̀wọ̀ bẹ́ẹ̀ lómi ṣe ń sàfihàn ẹ̀ lọ́wọ́ lọ́run gbogbo tó ya pàtí àdìsọ́kàn ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo ẹ̀já jìnà sí. bákan náà kálọ̀ jìnà sí ìgbẹ́rù jù sílẹ̀ ká jìnà sí gbogbo tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ gẹ́gẹ́ tó fi ń ṣe yọ̀tọ̀ mi ẹ̀jẹ̀ ajínà sí i bákan náà kájínà sí àgbèrè ṣíṣe ìwà ìwà nàdì tọ́lọ̀ ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ ìwà panṣágà ẹ̀dá kan ẹ̀jẹ̀ ajínà sí i bákan náà olè jíjà ẹ̀jẹ̀ ajínà sí i ọtí mímu ẹ̀jẹ̀ ajínà sí i títa sí i pípa sí i jàǹbá sí gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ọba àti gbogbo lọ nínú gbogbo àwọn nǹkan ọba nínú tọ́lọ̀ sí wa léwà lórí wa ẹ dàpọ̀ ẹja jìnnà sí. gbogbo ata jẹ́ òsìn ọlọ́run ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní wà ní ti fara hàn ha tọ́ bá wà nínú ìdẹ̀ra kan lónìí ọ̀ya sọ ìdẹ̀ra náà dáadáa mójútó ìdẹ̀ra náà dáadáa o fẹ́ ìnàlẹ̀ màá fi tòzílù ní àm dáadáa ju ìmọ̀ àtẹ́lọ́ níṣẹ́ ní máa ń jẹ ìdẹ̀ra ọlọ́run ní máa ń gba ìdẹ̀ra ọlọ́run kó lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ̀dáwìmọ̀ àìlẹ́yà ọ̀ya mójútó kó dún ní máa ìdẹ̀rù rẹ̀ tọ́lọ̀ ń ṣe fún wa tó ṣe fún ọ bí ṣúkúrì ìlà pẹ̀lú kọ́ ọmọ dúpẹ́ fọlọ́ ọba lórí ìdẹ̀rù rẹ̀ náà kí ẹsẹ̀ káàmọ̀ fojú tẹ́ńbẹ́lú rẹ̀ nígbà jẹ́ ní dúpẹ́ kí ló ṣe fún mi náà yìí sìn tí ìtọ́yẹ kó ṣe fún mi sí mà dúpẹ́ lé lórí nì ẹ́ àwọn àbúrò mi ń kọ́ ẹ wo tí wọ́n bó ṣe pọ̀ bọ̀dá mi náà ẹ wo bọ́lọ̀ ń ṣe nìkan mọ́ sẹ́lọ̀ nù lé ni wọ́n ṣe sọ́dọ̀ rẹ̀ tó fi lérò pé kọ́ ọ máa gbé ayé tó fún òun gan lẹ́tọ̀ọ́ sí i. kí ló ṣe fọ́lọ́run tó fi mọ̀ yí pé kọ́ ọ máa bẹ ní àlàáfíà ara ọlẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ ọlọ́run. ibà àánú ẹ̀ ní kí n ṣe fún wa nù. níbo la kò fi ọlọ́run ọba mọ́lé. mójútó ìdẹ̀rù orí ọlọ́run tọ́lọ́ ṣe fún ọ pẹ̀lú kọ́ ọ máa dúpẹ́ fọ́lọ́run. báwo yẹn máa ń sọ fún ọ pé kí lọ bẹ́ẹ̀ dúpẹ́ àwọn èdè ń bẹ lára ní iná nǹkọ́ èdè mo fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo ń sọ ibà nǹkan ni ò lè sọ àwọn kan ní ò àwọn kan ní ò àwọn kan ní ò àwọn kan ní ò àwọn kan ní ò àwọn kan ní ò àti tọ̀ àbí pẹ̀lú abẹ́rẹ́ abẹ́rẹ́ lẹ́lòmíì fi ń yàgbẹ́ abẹ́rẹ́ lẹ́lòmíì fi ń so ẹlòmíì oxygen ní fi mi tó wà ní ìdí dúpẹ́ ọlọ́wọ́ dún ní má ìdẹ̀rẹ̀ orí ọlọ́run yẹn pẹ̀lú kọ́ ọmọ dúpẹ́ fọlọ́ torí pé fa ìnẹ̀lì ìlàhà dáadájú ọlọ́run ọba tí wọ́n lò ní dúpẹ́ fún lórí orí yẹn sàrí ìrùnnìkọ̀m ìgbẹ̀sán ìjẹníyà rẹ̀ ọjàrà kíákíá ni ọlọ́mọ fi àjẹmí àtẹnukọ̀ kan wa. ìgbà tá a jẹ́ fún ọlọ́run ẹjẹ́ lọ́mọ pé dẹ̀rọ ọlọ́run bá pọ̀ lórí wa a lè ka púpọ̀ nínú rẹ̀ dípò pàwọ́ àkàtàn torí pé ọlọ́run bá wọn ìṣàkóso ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní ẹ̀lẹ́ ìka ìdára orí òun ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàgbé lọ́sán láéláé sórọ́tò Ibrahim ayẹlẹ́ kẹrìnlẹ́ ní ọgbọ̀n thirty four ọlọ́run ọba ti ṣẹlẹ̀ gbogbo àtàjẹ́ bó ti ọlọ́run dájúdájú bí bẹ ìjẹ́ra yìí àti rínrin rẹ̀ yọ máa wáyé pẹ̀lú dídúpẹ́ fọlọ́ dídúpẹ́ rẹ̀ kò ní wáyé pẹ̀lú ahọ́n lásán o kèsì bá pẹ̀lú mímọ̀ fi òfin ẹ̀sìn ọlọ́run ọba ti tẹ́tẹ́ ṣe ọlọ́run ló ṣe nǹkan báyìí fún ó wá ní ìsìn òun ìwà tún nílé sí ṣé máa ṣe o torí kò sẹ́ni tó lè tó lè fi ìdẹ̀ra kan fún mi nínú ìdẹ̀rù orí ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọ̀la tó ti mú orí ayé táwọn yìí lágbájá fún ọ lówó ọlọ́run ló ní ó fún ọ tí ọba wú ọlọ́run kò ní fún ọ bó ti wù kó súnmọ́ tó ọba náà lọ wọ́n bọ̀ wọ́n ní àjùmọ̀ bí ọ̀kadà àánú ẹni ọlọ́run bá kúkú rán sí ni tẹ̀rí báyìí ẹni tí ọlọ́run tó bá rán sí yàn ní ìsinmi lóore ajẹ́ pé oore tó ń tó ń wo tọ́ọ̀ràn kẹtọ́ wáyé lọ́dọ̀ ẹ̀dá kan ọlọ́run ló ní orí èyí tó rí òwò ọlọ́run ọba ìlú ìjọba kò rí i kálọ̀ ọmọ yìí pé a máa dúpẹ́ pẹ̀lú ìmọ̀ fi òfin ẹ̀sìn ọlọ́run bá ti tẹ́sẹ̀ a sì di ẹ̀sìn ọlọ́run mú títí a dùn ní máa na ọlọ́run ọba a jìnà sí gbogbo ìwọ pátá tọ́lọ́ ni a jìnà sí ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ. onígbà tí ọlọ́run ọba tọ́lọ́run ọba fi ọ̀dà kalẹ̀ fún yín pé tẹ́ ẹ ọlọ́nilá sí ìdánilẹ́kọ̀ọ́ mo tún kúra wípé nítorí sàlékún fún yín ni. wọ́n lẹ́yìn kẹfàrútùm tẹ́ ẹ bá fẹ́ ìmọ̀ọ́rẹ́ ìdẹ̀rẹ́ orí ohun ọlọ́run kìí ṣe lásán pé ń fi yín là lásán o ìnà àdábí lọ́sẹ̀lẹ̀ ìyà ohun ọlọ́run ọba dájúdájú ìyà náà ìyà tó le gbogbo ni ọlọ́run fi yà rẹ̀ jẹ wá ayẹlẹ̀ keje nínú tórọ́tò Ibrahim ìrọ̀lẹ́lẹ́ ìwà. káwa lọ́mọ yìí pé àní ìfàyàbalẹ̀ nínú àwùjọ òní ìṣẹ̀lẹ̀ àyàfi pẹ̀lú kí gbogbo mùsùlùmí lápapọ̀ kó ń kálukú wa ká sẹ́rí padà lọ síbi kíra ọlọ́run kíra ọlọ́run fẹ́ á sẹ́rí padà síbi kíra ọlọ́run á wà dún ní mọ́ ààlà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ á wà fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa àti ìbẹ̀rù ọlọ́run a ní báríjọ fọwọ́sowọ́pọ̀ lórí ìbàjẹ́ àti ìmọ̀ adẹ́sẹ̀ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣẹlẹ̀ láwùjọ ní ìsìnkí làwọn èèyàn ń ṣe ìmọ̀ koríkorí ìmọ̀ gbárajọ lórí títẹ́lọ̀ làwọn èèyàn ń ṣe láwùjọ lónìí ìmọ̀ afárapọ̀ lórí títẹ̀lé tọ́lọ́hún ó ti di tọ́ wọ́n nínú àwùjọ tó ní kálukú wa tá a wà bẹ́ẹ̀ sì ni tí ń tẹ̀lé nínú àwùjọ ó ti tọ́ka lórí ẹ̀. àwọn wo la ti ẹ̀rí tọ́jẹ́ pé wọ́n wá ní kílọ́ọ̀bù làwọn nínú àwùjọ wa dáké kílọ́ọ̀bù wọn tí wọ́n ń ṣe ó ní pé gbogbo àdúgbò wa di tí ò sómi wọ́n ti ń gbẹ́ kàkà wọ́n gbẹ́ kàkà kò sí ìwé ìta afẹ́kẹ́ máa ṣe nù èsì àwọn ẹ àkànṣàjọ̀dún lásán kí ni ìtumọ̀ àjọ̀dún yín àjọ̀dún rẹ tí ó jẹ́ pé nǹkan tí ó wúlò tí ó ṣe àǹfààní nínú àwùjọ tó wà nínú àdúgbò rẹ kẹsẹ́ lórúkọ yín ó rí fẹ́ máa pọ̀ sí ni ó pè wò ó irú ìdè táwọn eléyìí ṣe yìí tí wọ́n ń sànú okó yìí tí wọ́n ń sànú ọmọ òrukàn tí wọ́n ń tún títì ṣe yìí tó ṣe pé wọ́n ń gbẹ́ kànga tí wọ́n ń la gọ́tà ládùúgbò tó ń fowó wọn ṣe tó ń fi ogún wọn ṣe irú tí wọ́n ní kọ́ lọ dára papọ̀ mọ́ yàtọ̀ sáwọn oníranù tí wọn ò ní já gbádùn láwùjọ ládùúgbò yọ lọ wá wá díje wọn wá kójọ gbìm gbìm gbìm àsìkò sọ láti òtútó tẹ́ẹ̀sì pé wọn pé irinṣẹ́ ṣe ìtọ́nù ní irinṣẹ́ wọn irinṣẹ́ ẹbú yọ máa lu ọkàn kókókó ní gbogbo ọkàn tó o ti dí lọ́wọ́ tó o jọ gbádùn àti kírun ẹsẹ̀ rẹ tọrùn rẹ tọ́ba dàlù kìyàmà gbogbo ọtọ́ lọ máa ń ṣe gbogbo àwọn kátikàdé ẹ lọ sọ́ra ẹ dẹ́kun ẹjẹ́ asọ́ra di aburú ẹjẹ́ abáríjọ ká pawọ́pọ̀ ká fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa àtìbẹ̀rù ọlọ́wọ́n bá tẹ́ ọlá rẹ̀ ga jùlọ ni ká sì máa sọ àsọ́ọ́lẹ̀ dáadáa àti òdodo àti sùúrù fún rárá wa kọ́ má jẹ́ pé ń tàn pa ọ̀pọ̀lẹ́ lórí bá ti dàdúgbò rú ni. mo lẹ́ni wọ́n wà ẹ lọ yàtọ̀ bá wọn bẹ̀ ẹ lọ dùn wọn. ẹ má bá wọn ṣe gbogbo wọn irú àwọn ẹgbẹ́ ẹbú báyìí ẹ ti ẹgbẹ́ pé tó lè bá jàkẹ́ mu. àyẹ̀ bá o ẹ mú tọ́ tẹ́ ẹ bá ti mú un ẹ bá wí tó ẹ bá ti bá wí ẹ̀fà lọ bá wọn tí wọ́n ní wọ́n wọn ọba àsọ wọn lẹ́nu jọ́ kejì ọrùn tí wọ́n lọ́wọ́ àwọn àjọ ọlọ́run ṣùgbọ́n ẹ má mọ̀ fi sọ́wọ́ ara yín o ẹ má pààyàn o tọ́bí pààyàn òkèjì ẹrù rẹ ti wájú ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlábòsí rẹ ẹrù rẹ ó dọ́dọ̀ wọn gbogbo àti nǹkan tó ní ti ṣẹlẹ̀ láwùjọ ọyẹ sọ́tà àti lọ́rùn sẹ́ẹ̀mọ̀ kó kọ́mọ̀ǹtì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nínú ìlú wa yìí ọkọ́mọ̀ǹtì wa lára ẹ ti sáré sọ́tà àtẹni ẹlẹ́ni lọ́rùn wọ́n da pẹ̀lú òsì wọn sànà wọ́n yẹ ẹni tí ọmọ mẹsẹ̀ ìgbésẹ̀ ayé yín wá bẹ̀rẹ̀ sí ní polúkúrú muso àlámọ̀rí yín wá dorí kodò ẹ wá ní bolilé tiwa àtọwọ́fọ ara rẹ ni sẹ́mu kánẹ́bí sallallahu alaihi wasallam ó ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn mùsùlùmí ò ní yẹ kò ní kò tí ó máa lo ìgbà ayé ìfọ̀kànbalẹ̀ nínú tẹ̀mí rẹ̀ lópin ìgbà tí ọba ti kọlu ẹ̀ ní kẹtọ́lọ̀ ti pípa rẹ̀ léwọ̀ ìjọba bẹ́ẹ̀ ti lọ kọlu ẹ̀ ní kẹtọ́lọ̀ ti pípa rẹ̀ léwọ̀ yóò máa lo ìgbésí ayé hílàhílo ni. ìjà sọ́ra o ẹlòmí ọbẹ̀ ó lè ó lè tó ń ráyè ó ní ẹmú ẹmú ẹmú ẹsọ táyà sí lọ́nà ah, ẹnìkan ní kí ẹsọ lè ó ní ẹmú èso títì ẹgbẹ́ àmọ́ ẹsọ ní èso lè lórí àá ah, ah. kèé èso lè wọ́n gbẹ́ èso títì mọ́hùn lórí wọ́n lẹ́nu tó délé fún ọ̀sẹ̀ kí ni o kọ́ńdà petrol sí lára ẹ̀fáyọ̀ ọlọ́yẹ máa ṣèwádìí òfin ẹ̀sìn ọlọ́run fi àjẹ́ yẹn báwọn àfi lẹ́yìn ìgbà tá a bá ṣe ìwádìí dáadáa ìwádìí ti múlẹ̀ bóyá pẹ̀lú òfin ilẹ̀ rẹ̀ fúnlẹ̀ sọ sọ pé tòótọ́ òun lòún jalè ládùúgbò yìí Taba wọn nǹkan míì lábárí èdè bá máa lọlé adáhùn ṣe fi ẹ máa wo tó lè tí ni bàbá aláwọ̀ tó ọlọ́ba tó wò èso lè ojúlówó olè ògbóǹtarìjì olè ta ní sóògùn fún wọn ṣe bá wọn rìn náà ni ẹ náà fọjá fi ti wọn lẹ ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ ìdí ń fẹ́ ni pé kágbárí jọ lórí ìmọ̀ àsàsọ́lẹ̀ dáadáa àti ìṣesùúrù àti ìmọ̀ àtisẹ́ lórí báwo láti máa ṣe àtúnṣe láàrin àwọn èèyàn pápá jùlọ àwọn tó ti kọ́ jẹ́ olùgbàgbọ́ òdodo tọrọ èdè àìyedè ti bá láàrin wọn torí pé ọlọ́sọ̀fà ni sọlá nínú sọ́dọ̀ ìjọba ta yẹlẹ kẹta ọlọ́ni wọn ní kọ́ ìpàtà ni mí nínú àpàtàdà lò táwọn ìkọ̀ méjì bá jà nínú àwọn olùgbàgbọ́ òdodo wọn á sì fẹ́ obìnrin náà wọn ọlọ́ni ẹ̀ ṣàtúnṣe láàrin wọn wọn ọlọ́ni fàkọ́tìlù láti tẹ́bùrí hatta tẹ̀fẹ́ àìlà amrillah ọlọ́run lè tó lóhùn ò ní gbà yẹn gbogbo yín ẹ gbáríjọ ẹ parapọ̀ ẹ panupọ̀ lórí àtibó gangan jà kékeré tí ọ ọbẹ̀ gbà nǹkan mí bẹ̀ ni tọ́ba jẹ́ kó oníkọ́ mọ̀ bọ̀ ọjà jẹ́ pé gbogbo àlọ́ tó dá mọ̀ bọ̀ sí i bóòlù tẹ fẹ́ yára ẹ kó lára ara wa ìta ọmọ ẹ̀yà wa ẹ bá sọ̀rọ̀ ẹ panupọ̀ bàjà hatta tẹ̀fẹ́ àìlà amrillah títí tó fi sẹ́yìn padà síbi ìdájọ́ ọlọ́run ìlà amúlìlá ayé ìlà àtúkùnmìlá yóò fi sáré padà síbi ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́run fa ifá àti tọ́ba ti sẹ́rí ọlọ́run fa asluhu baynahuma bil adli wa qasitu ẹsẹ̀ déédé àti dọ́gbadọ́gba láàrin wọn bí àtúnṣe tẹ́lẹ̀ máa ṣe inna Allaha yuhibbul muqsitin gbogbo ẹ̀sìn ti déédé dọ́gbadọ́gba nínú ìdájọ́ rẹ̀ ọlọ́run ọba ìdèkè ọlá ǹjẹ́ ló nífẹ̀ẹ́ sí gbogbo òru àwọn bẹ́ẹ̀ kọ́lọ̀ القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة فاستغفروا الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد وبعد فولون ìjọba àti ìgbẹ́ rẹ̀ kọ́mọ bá òjijì ọlọ́pàá bá ń sẹ́lẹ̀ mọ́ wọn láàlẹ́ rẹ̀ ọlọ́mọba àti àwọn àtàn tàbí àti gbogbo ìtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó ń fi sílẹ̀ tó ti kọjá lọ́kẹ́ yá. lẹ́yìn náà gbogbo àti ajé mùsùlùmí ìdá agbára padà sí ọwọ́ mùsùlùmí tí mùsùlùmí ó dẹni tí ó lágbára láwùjọ láti fi dáàbò bo ẹ̀sìn rẹ̀ láti fi dáàbò bo dúkìá rẹ̀ láti kò lè wáyé pẹ̀lú ọwọ́ dẹ́gbẹ̀rẹ́ o eléyìí iṣẹ́ ojúṣe tó ti wà fáwọn tí wọ́n jẹ́ aláṣẹ wa iṣẹ́ tó wà fún àwọn tí wọ́n jẹ́ aláṣẹ wa nìyẹn lọ́pọ̀lọpọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ yóò dé pẹ̀lú àwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ ẹni tó tilẹ̀ bí ọba gbàre ìtẹ̀lá láàyè ó sì wá sẹ́rí padà pẹ̀lú ẹ̀rí yìí bí ṣe ń bẹ lọ́wọ́ àwọn ìjọba àpapọ̀ ìbẹ lọ́wọ́ àwọn ìjọba ìbílẹ̀ àti ti ìpínlẹ̀ ìbẹ nínú ìlú oníkálukú àti gbogbo àwọn agbègbè káàkiri àwọn agbófinró wọn wọn wọn mọ̀ yìí pé lódodo ẹni yóò tọ́ bá fẹ́ kí dáadọ́ nínú àwùjọ tọ́ bá rí ọ̀rẹ́ tọ́ sẹ̀ sí òfin ẹsẹ̀ ni yóò fọwọ́ mu a wa kódà nígbà mi ẹ̀ tó bá kọ́kọ́ dọ́jú agbófinró kódà kọjá ẹni tó jẹ̀bi tó bá sì tún lówó lọ́wọ́ ó ti kọjá fún ní ó lékè. ṣùgbọ́n ìdájọ́ ayé nìyẹn wọ́n dá aláyé ni alaysa Allahu bi ahkamil hakimin lékè sọlọ́mọ ọmọ ìjọ dájú gbẹ sí dájọ́ lọ ẹ máa wọ ẹnu mí nù wọn kò ní láti bọ̀ kan ẹni tí ó yẹ fún ọ wọn ni wọn lọ pa ẹni tó yẹ fún ọ wọn ni ẹ sọ́ọ̀lẹ̀ ẹgbẹ́ nìkan kí rìn lọ kẹ́ sọ pé ni ẹni ìjọ yẹn ẹni tí ò mú gbó wọ́n sọ gbósí lápò ẹnjẹ òsì gbónú mọ́tò rẹ̀ wọ́n sọ gbósí nu mọ́tò rẹ̀ wọ́n dẹ ṣẹẹkì mọ́tò ẹ wọ́n bàbá tó mẹ wọ́n bá ní ẹ lọ yẹ mú lọ síbi àwọn onígbò àmì àbẹ̀lùmí ọjà ní mọ́sálásí àwọn ni wọ́n bá mú wọn lẹ́yìn kan ti sọ lórí wọ́táàpù jọ yẹn ni ẹ ìmáàmù ni wọ́n mẹ́nìkan pé ẹ má mu ẹ má mu kí ló dé ọ̀sẹ̀ jáde nínú mọ́sálásí wọ́n bá kó gbogbo wọn lẹ́kọ̀ọ́ subhanallah wọ́n wá lọ gbé mọ́tò ògbó wa wọ́n á yà àwọn mọ́tò ògbó àwọn rìpọ́tà ti wá wọ́n wá ń sọ fún wọn pé gbogbo àwọn yìí gbó táwọn bá lọ́dọ̀ wọn ni wọ́n ń tà wọ́n mu wọ́n rà sọ́kànà lọ. àìmọye àwọn èèyàn wọ́n jẹ́ innocent tó ẹ fún wọn ò jẹ́ mọ́ kankan nípa ẹ̀sùn tó fi kàn wọ́n ẹrù mi bẹ̀rẹ̀ àhámọ́ báyìí. ee pẹ̀lú sábà bíi tiẹ̀ ní àbí bí kèsì ayé tiẹ̀ náà ti dá báyìí fún sọ̀wọ́ lọ. gbogbo ìgbà tó ọba lè sà lórí ikú ọ̀pá ọmọ ni ọ̀yà tètè lọ́pọ̀ gbogbo ọ̀nà tó bá gbà tó fi túlẹ̀ kọ̀páyọ̀ ló ń kọ bẹ̀rù ọlọ́run lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ìṣẹ̀lẹ̀ náà bẹ́ẹ̀ lẹ́nu kó ti àwọn èèyàn ti tàkì ẹ̀kan lọ máa máa wìyàn ọ̀gá fẹ́ lo five million ṣé máa wìyàn lọ ẹnìkan wá rò títí pé ah sílé ìwà rọrùn fún mi ṣé èyí tí mo ń ṣe yìí ó léwu fún iwájú ọlọ́run o lọ́wọ́ á ti pé báyìí ọ̀nà àròhùn ọ̀yà òun ọ̀nà yóò ké ọ̀n sáfù kìíní àbí àjàngrèdè wọn á ti gbé ẹ̀yàn transfer láti Lagos wọn gbé wá sí tẹ̀ ìwà mi bẹ̀rẹ̀ tọ ìfọkànbalẹ̀ ní fàyàbalẹ̀ ni? téèyàn bá ronú kúwàdà tọjá oko níbi ẹsẹ̀ gbogbo ata jẹrùsìn Ọlọ́run ẹjẹ àmọ́ pé ntọ́lọ́wọ́n bá sọ fún wa òun náà ni pé wàá ìjù lẹ́hùn mọ̀sánfà tó ní kó wọlé mírì bá ti kọ́ ìlú ọlọ́wọ́ mírì bá ti kọ́ ìlú torí ìwọ́n nàbí yìí àdúwọ̀ mọ́lẹ́ wà yóò wọ́pọ̀ ọlọ́wọ́n bá ilé jọlá ní ẹgbẹ́ ìsìnkálẹ̀ fún wa ní ntọ́jú agbẹ́ntẹ́ bá ní ní ìkápá ní agbára nínú díje nǹkan ọ̀gùn mọ́lẹ̀ láti fi máa lọ sí ẹnu lóró ìlú mùsùlùmí ìlú wa tábúrò òfin ní wọlé wá bá wa bákan gbogbo tó bá jẹ máa gbára dáadáa tẹ ẹ ní ọlọ́run ní rẹ̀ kalẹ̀ ìpèsè níbà ikú gbogbo tó bá jẹ agbára nẹ́kírà lọ́wọ́ nẹ́kírà yẹn pé gbogbo tá a máa ń lọ agbára tọ́ da ṣùgbọ́n kì í sagbára gbogbo àdúgbò àtọ̀hún náà àmú oúnjẹ náà dání àmú kíní kìíní yẹn sagbára òkò nìyẹn kò lè lékún yẹn tó lílẹ̀ lọ tọ́ba fi nẹ nìkan tó níyà ọ̀ràn tọ́ọ̀ fi nàbà tó dàbí akákìfù tọ́ba gbá ọmú tọ́ọ̀ pé tí wọ́n gbára lé ni aṣọ lásán yẹn tọ́ba gbá ọmú yóò rún agbó ìbọn ọ̀jẹ̀ sàn ni subhanallah torí ẹ̀ ìtọ́ dáa ni kú wà níbẹ̀ yẹn gbogbo tó bófin ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ọlọ́ni àwọn míì nínú yín tí wọ́n tún yàtọ̀ sí yín ẹ máa kọ́ wọn nínú ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá pẹ̀lú màtọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá fẹ́ àfihàn wa torí ẹ̀ ló jẹ́ kí o kálukú wa èdè ká mọ̀ pé ó ti di ọ̀ràn yàn lé wa lórí ó kálukú wọ́n tẹ́lẹ̀ padà sínú ẹ̀sìn rẹ̀ kí ni tó ń kálukú wa ń ṣe àwọn aláṣẹ wa bó o la ṣe tẹ̀lé wọn dé ní àlà àtọ́lọ́wọ́n ọba àti tòjútẹ́ rẹ̀ káfúrásì torí ẹ̀tọ́ lọ́dọ̀ ẹ̀tẹ̀ ló fi tẹ àwọn tí wọ́n tún jẹ́ alátẹnu yín ẹ̀tẹ̀lé wọn títẹ̀lé wọn wọn ti yín dẹ́ máa tẹ̀lé wọn lábẹ́ àṣẹ tọlọ́hún àti lábẹ́ àṣẹ tòjíṣẹ́ ni tọ́ba ti yapa sí yẹn ìṣẹ̀lẹ̀ ní tiẹ̀ láti wọn tọ́ yapa sí tọlọ́hún ọba sọ́rọ́ tó ní sáyà fìtì náà ìdílé ẹ wà ní lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀tá orí tí wọ́n sì jẹ́ ọ̀tá ìlọsíwájú tí wọ́n jẹ́ ọ̀tá Islam wọ́n máa sọ lọ́pọ̀lọpọ̀ pé President Buhari ọmọ Islamite Nàìjíríà kí ló wá dé tó fi Islamite ní ìsìn kílẹ̀ yìí rí jẹ́kẹ̀ ẹ̀wọ́rẹ̀ yìí o mùsùlùmí ló ṣe léyìn fún yàtọ̀ ṣe ń sọ fún islamite ìjọba islamite ni ẹ̀yin ló ti mọ̀ pé òfin yẹn tó bá dá padà gbogbo àwọn ọ̀daràn nù yóò ní lọ wọn ò ní lọ lé rọrùn gbogbo ẹni tó kó wọn nàìjíríà kò ní fararé lọ tó bá fẹ́ islamite ni ṣùgbọ́n tí sagbára bẹ́ẹ̀ ń bẹ kò sí buhari ti jẹrẹ wúlẹ̀ dìde sẹ́ra wa tòsí àwọn sẹ́nitọ́ọ̀sì òsì ni ọ́fíìsì wọn òsì bẹ́ẹ̀ ni ká dá àmú pé bákan representatives nǹkan sáwọn òsì bẹ́ẹ̀ ni house of assembly gbogbo wọn náà sáà ń bẹ ṣé ìjọba rẹ̀ lè dáṣẹ pani láì ṣe pé gbogbo àwọn wọ̀nyí níṣẹ́ ni ìwé dọ́dọ̀ wọn tí sì fọwọ́ sí tí wọ́n fẹ́ bóde ògúnlẹ́gbẹ̀ẹ́ wọn sọ́kẹ́lẹ̀ wá rí wọn sí bókè ló ti pọn lórí bench warmer lọ́pọ̀lọpọ̀ tí wọ́n lọ síbẹ̀ wọ́n kà lọ jókòó kalẹ̀ lásán nítorí ká fi pawó lásán ìtọ́ tí ó fi sílùú òbí dá ọ̀kẹ́ nìkan kan wá o ọ̀kan wá ẹ bá lọ wo dáadáa ẹ̀rí kí ọ̀kan wá ipa mélòó ni wọ́n là nínú ìgbésí ayé yìí wọ́n lọ sókè náà ni wọ́n lọ sókè ni àwọn tí wọ́n ti ń lọ látànà kí ni wọ́n mú abidí sẹ́fún yín lé ọlọ́run dáwọn tí wọ́n tún lọ ẹ̀kọ́ ọlọ́run jẹ́ fún orí nǹkan mú wálé fún wa ẹ̀rí kí gbogbo onú òlu ẹ̀wọ̀ bó ṣe rí àfikọ́ ọlọ́run tó sánú sí ni àtẹnìkọ̀ọ̀kan wa tọ́ ká lọ mọ̀ yìí agbára tó pamọ́ táàrí gbígbà ò lè ká òun ni agbára ìgbàgbọ́ wa tí ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ. torí pé mùsùlùmí èyí jà pẹ̀lú nǹkan àjà òǹkà àti nǹkan àjà gan-an pé àwa náà ti ní àwọn missiles àwọn weapons oríṣiríṣi àti ní wọn. òǹkà wa sì ti pọ̀ èyí ṣe tí mùsùlùmí fi ń jà nìyẹn ṣùgbọ́n tí mùsùlùmí fi ń jà quwwatul iman wa shiddatit tawakkul ala Allah subhanahu wa ta'ala. agbára ìgbàgbọ́ líle ìdáralé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ pé tí n bá kú ẹ̀san bẹ fún mi níwájú ọlọ́run tí n bá kú màá fẹ́ gbàdà pẹ̀lú ọ̀rọ̀ àti àrántí àtìlẹ́yìn tẹ́sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ṣé ẹ mọ̀ pé táwọn bá kú wọ́n pé ah wọ́n jẹ́ ń kú gbé o ọ̀ èmi kọ́ o wọn ò lè kú síbi kíní kan ó di ìdí ajé òdì náà ló kú sí ebẹ́ bọ́ náà lájẹ́ tẹ́lẹ̀ àfi tó ọba padà tó tètè tẹ́lifíńsì ìgbésí ayé rẹ̀ ń fi dáa gbogbo àtà jẹ́ mùsùlùmí etí ń ṣẹlẹ̀ láwùjọ wa lélẹ́yìí ọ̀wá tí òkú ká soso tá a lè tó ti pé kóńkálukú wa ká padà sínú òfin ẹ̀sìn ọlọ́run ọba bí ọlọ́run ọba ti fẹ́ ká dé kàlífà ń ṣe bẹ́ẹ̀ bí àbá ti ṣe bẹ́ẹ̀ ká lọ mọ̀ yìí pé ìfàyàbalẹ̀ ọmọ wọn nínú àwùjọ yóò sì máa bẹ fáwọn tí wọ́n bá dúró ti ẹ̀sìn ọlọ́run ọba dáadáa torí ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá yóò máa ran àlùkòmà olùgbàgbọ́ òdodo tí wọ́n ń ṣe déédéé tí wọ́n dúró tẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run ara wọn ti àdéhùn láàárín ẹrú tọ́lọ́run ọba ti ọlá rẹ̀ ga jùlọ ni pẹ̀lú àyà àánú súrọ́tù súrọ́tù Muhammad yẹn pé yá ayyuhal ladina amanu ọlọ́lẹ́yìn olùgbàgbọ́ òdodo in tansurullaha tẹ́ ẹ bá lè ran ọlọ́run ọba ti yansurukum ẹ̀rí májẹ̀mú ni in àdàtú ni irinṣẹ́ májẹ̀mú ni tẹ́ ẹ bẹ́ẹ̀ lè ran ọlọ́run ọba ti pẹ́rẹ́ yẹ̀sùsòrò kọ́ọ̀mù ọlọ́run náà yìí dé wọ́n yóò fẹ́ bí àkọ́dá àmọ́kọ́ ẹsẹ̀ yìí ò ní gbọ̀n lógun tí wọ́n bá ní ẹrọ ẹsẹ̀ yìí ò ní gbọ̀n òun yìí ò ní gbọ̀n ọlọ́run ó fi yín rinlẹ̀ yóò fi jìbìrì sẹ́yìn yóò fi rinlẹ̀ dáadáa eléyìí ni àdéhùn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ló fi jẹ́ pọ́pá dandan lórí àwa tá à ń jẹ́ mùsùlùmí ẹja dúró ti ẹ̀sìn ọlọ́run ọba dáadáa ẹ má jẹ́ àti ẹ̀sìn yọ́bọ̀yọ́bọ̀ ẹ dàpọ̀ ẹja dúró ọ̀pọ̀lọpọ̀ lọ́yẹ́ pé gbogbo àwọn ìranù táwọn èèyàn ń ṣe láwùjọ àwọn òtún lọ́ọ́ máa fún wọn ibẹ̀ láti wá máa rẹ́lòmí iná kódà náà míì tí wọ́n máa tàbí wọn lọ bá ìmọ̀ pé wàhálà wọn náà pọ̀ ẹkún ọlọ́jọ́ mẹ́ta wọn ẹjẹ́ wọn ṣe nǹkan wọn ìdí ìdùn ọtí halasi lọ yìí tẹ́ẹ̀ni agbébọnrin ni agbébọnrin agbépónpórìn agbọmọdórìn àgbédàrìn àgbé àdá àgbérìn àgbáàké àgbérìn. báyìí bẹ́ẹ̀ ni àgbé pẹtiróòlù dání àgbé nǹkankan dání à ń lọ nírọ̀wọ́ ní ọ̀sẹ̀ wa ni. kódà àwọn eh, ẹ̀sọ́ tí wọ́n tún wà bẹ́ẹ̀ náà tí wọ́n gbé ìbọn dání kò sí torí pé ìpìlẹ̀ nínú ìsọ̀rọ̀ náà wà ní sọ̀yàn. àtìgbé ẹnìkan ti ń kọjá lọ wọ́n máa kọjá àtìmọ́jà yẹn lọ pé ọyá onínáṣà ibi ìyọ́yá dúró owó ọdún wa dà. àbẹ́rẹ́ ọlọ́kadà yìí ọ̀gbọ́dọ̀ lọ ó sí bẹ́ẹ̀ a ti sọ pébìnrin ẹnìkan kan máa jáde ìrẹ̀ dàpọ̀ àti ìṣe obìnrin kan kan jáde o rárá o kò sí tọ́jọ́ kò a ní ìyí wa kó lè padà àti tẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a náà ń jẹ́ mùsùlùmí wọ́n jẹ́ sọ yìí ni wọ́n ń ṣe káàkiri nǹkan lónìí fún wọn kí sẹ́ẹ̀tì ń o àwa wàá gbà bọ́ lọ play rẹ̀ ní ìgboro ìtàn bàbá ní sáà studio tó gbádùn ṣe síbẹ̀ ọlọ́run tún fi ọkàn mọ̀nà ni ẹ dákun torí tọ́ ọlọ́run arọ gbogbo wa ẹja tó tẹ̀sìn ọlọ́run ó ti tọ́ ó ti wá yà àsìkò ti tó kó wa ká padà sí rẹ̀sìn wa ní gbígbé báyìí kó ń kálukú wa náà rí tí wọ́n kojú ó ń kálukú rí báyìí ṣé ọmọ wa àtìlúwàsẹ̀ tí wọ́n lọ́wọ́ ọmọ bo lọ́wọ́ sọ́mọ bìkan náà sọ ni wọ́n ni àbẹ́ẹ̀ máa wọ́n bẹ́ẹ̀ sẹ́yìn oṣù wa gbójú bẹ́ẹ̀ yóò ti ọba ìyá gbogbo àtàjẹ́ mùsùlùmí ọba lọ sọ ọ̀rọ̀ kan tó ò tó dilẹ̀ nípa rẹ̀ torí pé tipẹ́tipẹ́ ni wọ́n máa sọ pé rúbà kẹ́lì ń tí ó ti lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn nítorí lórí ọlọ́run kúkú lára rẹ̀ àìsàn jàgídíjàgà gẹ́gẹ́ bá a ti sọ àwa ń fẹ́ kí fàyàbalẹ̀ ó kí o kọ́ padà sínú pẹ̀lú sísin lọ́n mímọ ọlọ́run ọba ìdíjọ́lá gbígbà ẹ̀sìn ọlọ́run ọba láàyè á fi ọlọ́run ọba ọlá rẹ̀ ọlọ́run dákun o òfin wá sínú ẹ̀sìn Islam kó níbẹ̀ o Islam tó fi wá sí ọlọ́run dákun kó níbẹ̀ o ti fi wá sínú jẹ́ ká lè dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run wá jẹ́ kí ẹsẹ̀ wọ́n tún múlẹ̀ níbi ẹ̀sìn rẹ̀ àti ìwọ ọlọ́run tó ṣàdéhùn rẹ̀ fáwọn ẹni rẹ̀ ọlọ́run dákunjọ́ sọ̀kalẹ̀ lé wa lórí ìpayàbálẹ̀ rẹ̀ dákunjọ́ sọ̀kalẹ̀ lórí wa lórí ìdùnnú oore tọ́pọ̀ látọ̀dọ̀ ọlọ́run dákunjọ́ sọ̀kalẹ̀ lé wa lórí gbogbo dáadáa tá à ń béèrè ara wa fún mọ̀lẹ́bí wa fáwùjọ wa wa wa ó polúkúrú musu kò tẹni tó lè fini lọ́kànbalẹ̀ bí àtúwọ́ ọlọ́run ọlọ́dà tó wá lọ́kànbalẹ̀ gbogbo àwọn tó ń gbé súnàmì ní orílẹ̀-èdè nàìjíríà bá lè fún wọn sùúrù gbogbo àwọn tó ń gbá àwọn èèyàn tó ń gbé wọn pa ọlọ́dà kò bá lè wọn sùúrù ọlọ́run ìgbàgbọ́ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run wọnú ọ̀kan ọlọ́run à ń bí ọlọ́run àánú mẹ̀kúnnù dákùnbalẹ̀ sí wọn lọ́kàn ibadallah inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم رحمكم الله تعالى